machine ló wá bí o machine làwa ń gbé o machine làwa ń gbé o machine làwa ń gbé kìrún o machine làwa ń gbé kìrún o machine làwa ń gbé kìrún o machine làwa ń gbé kìrún o machine tó tó tó tó tó tó tó tó machine tó tó tó tó ló wá bí bí o machine tó tó tó machine tó tó làwa ń gbé bí bí o machine tó tó làwa ń gbé bí bí o ó pọ̀ fún ẹ à àwọn akíndúgbò ní táìmù á dé àwọn akíndúgbò ní táìmù ní sẹ́ẹ̀ ọlọ́ọ̀ máa ní ìrún.